Ah, ọlábẹ́ tí ò lẹ́yìn èèyàn awádìí nílé ìṣòro tí ó ó ti kíni ìyá kò tẹ ẹ̀bùn yóò gan ọ̀gbọ̀n ọ̀dà ìpè ọtí rò dé gbogbo ara rẹ̀ wọ́n ní kí lágbá ìṣòro fún màmá wọn. àkọ́kọ́ tí ó bá kírun ìlè tó lọ dáadáa téèyàn ti kírun lẹ́yìn ẹ̀ olùwà rẹ̀ lẹ́yìn ó lé kí ni àmọ́ òun tó kí fún wa ó ṣe sàgbàkó ó ṣe kí láti ó sàgbàkó pé owó tí ó ọlọ́wọ́ sí bí. àmọ́ àgbà ìṣòwò afọ́mọ́ àwọn òwò wá ní pé ọ̀wọ́ náà rẹ̀ tó wù tí ó lẹ̀ nínú táwọn fẹ́ ni pé ká máa kírun lẹ́yìn àwọn ẹni rẹ̀ kódà àmọ́ nítorí ẹ̀sẹ̀ tá a mọ́sálásì á ìmáàmù làgbájá alhamdulilah dáadáa ni wọ́n ń kà mọ́ lọ́wọ́ àmọ́ nítorí ẹ̀sọ́ pé ọ̀dọ́rú ẹni bẹ́ẹ̀ ó ní kí ni láti mọ̀ sí ọ so irú èèyàn bá a bá rí ta wá rẹ́nu míì tó dáa jùlọ láti lọ sí ọ̀dọ̀ ẹlòmíì tí ó dáa jùlọ àwọn bá a bá rí mọ́ bí àwọn náà tó ti wá mọ̀ ní sí dáadáa tọ́ ọ̀kì níbi ni ọ̀kì lẹ́yìn rẹ̀ náà ni tó láti sọ náà lọ́rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan mọ́ ọkùnrin onírọ̀rùn pàlọ́ rẹ̀ kò sẹ́ni tó ní mọ́ kírun tọ́ba mo ti ayé ẹ̀kọ́ tó wọlé ìṣúná tó mo débi pé kò sí tí jẹ́mọ́ kírun lẹ́yìn ọ̀mùtí ọ̀mùtí ló dáná ayé ẹ̀gọ́ ni àmọ́ ra àgbáìjẹ́ ni òní pé ìtọ́ ti gbó lẹ́yìn ọ̀mùtí kò tẹ́lò ní ilẹ̀ gbọ́dọ̀ ìmọ̀mù tán nù lùí ẹ̀rí mọ́mù bá pọ̀ nù lù lé wá ìmọ̀mù mi tó mọ́ parọ́ mọ́ kò jọra wọn àtọ̀ ẹni wá mutí wà nígbàrú rẹ̀ fún odidi ogójì ọjọ́ bẹ́ẹ̀ ni ìjìyà nígbù ìjìyà ni jíjẹ̀rí àjíjẹ̀bí ṣe ẹ̀kì yọ́rọ̀ náà lẹ́kan tàrí ìbù ní jẹ̀rẹ̀ ní kábi dẹ́rùgbò oníkálùkù kó lè sá fún bọ́lọ̀ tó bí pé ṣe jáwọ́ tó kó sókè ká jáwọ́ ọ̀wọ́ tó wá jáwọ́ afẹ́bíṣẹ́ ní ọ̀n nígbà ni yóò mọ̀ sí ààrẹ ìṣòro ìṣòro jẹ́ mọ́ yóò mọ̀ sí ààrẹ ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro

tọ́ ní ẹ̀dẹ́ máa lè kúrò níbi ìrun ni pé jẹ́mi tọ́lọ̀ bá pé ìrun ni pé ìrun ni ó máa kọ́ wa kúrò níbi ìwà ìbàjẹ́ ọmọ mọ tó nírun ni ó máa lé wa kúrò níbi ìbàjẹ́ òun ló sọ wa pé ìrun yìí ọtí múmu àti tẹ́tẹ́ títa yóò kọ́ ní wa kúrò níbi ìrántí Ọlọ́run yóò ọba ó lò yóò lọ sí àti tẹ́tẹ́ ìwọ wá ní ìrùn ní ó léwa fún òbí ọtí fàdàtà àkùnrin olómi ti tọ́ sọ dágbùgbẹ́ mùsùlùmí bẹ́yìn mọ̀rọ̀ dàrú pẹ̀lú ògbò ọlọ́run àwọn tí ó mọ̀ tó padà ó mọ̀ sí kí ni ó mọ̀ tó àwọn méjèèjì ló lẹ́tọ̀ọ́ o ìwọ́n tó ń dàrú ọ̀n bá tiẹ̀ àwọn tó ti ń kó sí wàhálà kan mọ́ wá ti kílẹ̀ níbi gẹ̀ẹ́sẹ̀ náà àwọn náà sí kí ni wọ́n gba tí wọ́n léwa kún dáradà wájú ọlọ́run níbi ìdí nìlá kọ́lọ́kọ́ dákun ikhlas tó yẹ kóró ọlọ́dàkùn ti wá lẹ́sọ̀ọ́ gbogbo àwọn amradul qulub bọ́lá wọn هو من العجب wa min al-ujub wal-kibr wal-riya' gbogbo ẹ̀ náà dákú sọ wa kó bẹ́ẹ̀ mọ́ra nípa lùkú bá tiẹ̀ ìrìnjò ti gbà ọmọ ọ̀tá tẹ̀ àwọn oníwèékúwèé tá máa ń wí káàkiri gbogbogbòrò ó bá tún wíwèékúwèé kan ní ọ̀sẹ̀ yìí náà lórí ọ̀rọ̀ kéèyàn òun tí pé ẹni bá mu tí lè kíyàn ayé ẹ̀kọ́ tọ́yì ẹni bá mú tí ọlọ́dọ̀ ti gẹ́mi ó lè kí ẹ̀mọ̀ ẹ̀dá kan ǹjẹ́ ọ̀rọ̀ yìí ǹjẹ́ a ti gbọ́ lẹ́nu onímọ̀ kan rí kó sọ pé ọmọ tí ò gbọ́dọ̀ kí ẹ̀mọ̀ ta ló ti gbọ́ rí kó náwó challenge rẹ o ṣẹ́ra àwọn tó máa ń fẹ́ mọ̀ mọ̀ dáa kẹ́kẹ́ dáa láàásìgbò lẹ́ẹ̀ bá ti máa ń ṣe rèé kò sẹ́nì kan rí tí ma ń sọ pé ní mú sí kó má kí ni kó má kí ni kí ló ń kírètì wàhálà níbi tí ò ti sí wàhálà kí ló kàn máa máa dẹjọ́ lẹ̀ níbi tí ò sí ẹjọ́ ń bẹ́ẹ̀ torí kò sẹ́ni tó sọ pé ọ̀mùtí kó má ṣe kí ni kò sẹ́ni tí sọ bẹ́ẹ̀ kò sí gbogbo ẹni mọ́ kátígóríkálì àtàrà kó tí wá kíyèsí wàhálà yìí hadithi tó tó wá wà nílẹ̀ pé ẹjìnà sọ́tí o torí pé ní bá mú tí ọ̀n nígbàrún rẹ̀ fọ́jọ́ mélòó 40 days ó bá ní hadithi ìrọ́ ni ah tí ó ti bẹ̀rù àdìkí àmàrà rẹ̀ ó sì rẹ̀ nítorí tòtò yìnyín ayé ọ̀sùnmọ́ kò bára rẹ̀ nítorí pé mo lẹ́nu mo lè sọ ọ́ eh annabuwa muhammad sallallahu alaihi wasallam sọ fún wọn nǹkan náà sọ ábà ikú fa alayka hadha sọ àwọn rẹ̀ yìí ìyẹn yà iná mu akọ̀dúnà bí mọ́rọ̀ tẹ̀kẹ́ lẹ́mú bí sọ́lọ́wọ́ tún mú wọ́n kàn án lanu rẹ̀ kàn sọ náà báwọn náà tàbí sùn irọ́ ni títì lójú ó pè irọ́ ni pé òun ṣe bí kéṣù mà àdìsí ní kán mọ́ kírun sọtọ́ irọ́ tó ti pa kó lórí rọ̀ nìgbé lọ lójú wa ta ko àdìsí yẹn nígbà àdìsí lóhùn sọ pé kẹ́ni ò ní ó mọ́ kírun wọ́n nígbà àrùn rẹ̀ fógójì ọjọ́ kò túnmà sí pé kí ni ọgbọ́rọ̀ sí kí ni ọgbọ́rọ̀ mọ́ kí òtúmọ̀ rẹ̀ ẹgbẹ̀rí

áyà tọ́lọ̀wọ́ bá fi sọ̀rọ̀ tí mú mú ẹmọ bá ń kọ́ àwọn ayáwọn òwò ẹ̀yà bá ìpele mélòó ni ọtí gbá kí dájọ́ rẹ̀ tó gbégbé yìí ẹ̀ dáhùn jẹ̀mọ́ àfihàn kọ́mọ̀ náà mùsùlùmí sọ fún yọ̀lá mélòó áyà alákọ̀ọ́kọ́ tó wọ́pọ̀ wá lórí ẹ̀bọ́ olólùwá ti rí olúwa Allah subhanahu wa ta'ala ìlà gbogbo wa ní ẹjẹ́ ká mọ̀ di àwọn ọ̀rọ̀ yìí ọlọ́ni yas'alunaka 'anil khamri wal maisir ọlọ́ni ànábì wọ́n bọ̀ wá béè lọ́wọ́ rẹ̀ ń pa kí ni ìdájọ́ ó kù lóró wọn lọ́rùn kó pín fàájì ó ti di bí ìgbà téèyàn mú omi ó ti di bí ìgbà téèyàn kí ni o ìgbà ẹlòmíì èèmú mi ládàá nù wá àtẹ̀mọ́ fọ́ọ̀sì rẹ̀ mú ni àwọn wákàtí kò ní lọ sọ́mọ́ kọ̀tíṣẹ́ lọ sọ́mọ́ mú wọ́n máa ń dìkì ni ọlọ́tí wá rí wọn bẹ́ẹ̀ àwọn òsìlẹ́kẹ́ ẹmú tí ìmọ́ olùwàwà òpin ta bá ní agbé wá lójijì ó lè lára yín ọlọ́run wá sọ fún ẹ pé ìyá ìnáni wọ́n bọ̀ wá bí ọ̀nà tó rọ́mọ̀ fún wù àwọn lára púpọ̀ nípa ọtí mímu àti tẹ́tẹ́ síta èsì wọ́n lọ́nà àdábí òfò olúwa ni kúl fi yìí ma ismun kabiru wà mẹ́lá àfihànlá sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ ńlá ní bẹ́ẹ̀bẹ́ o níbi ọtí ẹ̀ṣẹ̀ ńlá ni o níbi tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹgbẹ́ wọ́n náà ọlọ́túnwá ní wà ismuhuma min naf'ihi ọlọ́run ní kẹ́ wá rí ẹ̀ṣẹ̀ méjèèjì ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run ní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ àǹfààní bẹ́ẹ̀ ọlọ́run ní àmẹ́ṣẹ̀ wọn ó pọ̀ ju àǹfààní rẹ̀ lọ ọtí sáǹfààní tẹ́tẹ́ sáǹfààní àmọ́ ẹ̀ṣẹ̀ ń ò níbi ọtí ẹ̀ṣẹ̀ ń níbi tẹ́tẹ́ ò ẹ̀ṣẹ̀ wá tóbi ju. Huh? àǹfààní ibẹ̀ lọ. Áyà yìí láyà àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ pa ọ̀sẹ̀. Ẹ dákun áyà yìí, só ti sọ pé ẹ má mutí mọ́. Ẹ dáhùn náà mọ́. Áyà yìí só ti lé wa fún omi ọtí. Ta ló lè fọ́ sí ilẹ̀ nítorí áyà yìí? Kò lẹ́ni tó bá ti yó nígbàgbọ́. Ní wò pé àpọ́nlọ́run ah, ah, bá lé àǹfààní rẹ̀ pọ̀ jù ú àmì ẹsẹ̀ rẹ̀ pọ̀ ju astaghfirullah ẹsẹ̀ rẹ̀ pọ̀ ju ah, ní máa mú tẹ́sẹ̀ pọ̀ mẹ́sì a níbẹ̀ àwọn minority nínú àwọn mùsùlùmí tó gbà wọ́n ti jọ sílẹ̀ nígbà lọ lẹ́sẹ̀ sí pọ̀ ìdílà máa dára aláàbò sí ìsà sọ̀rọ̀ pẹ́lú mi ìsìlẹ̀ ó burú ìtì ẹ̀ náà ni ìbàdàn nígbà tí ó sọ pé aráàbù ni ẹjá ṣe dáṣe báwọn kan náà ti ń ṣe tí wọ́n rẹ̀ nígbà tí ò sọ pé àwọn náà tí wà ní ìgbà bá gbọ́ tí ó jáyé àwọn míì àwọn òkú bẹ́ẹ̀ ìgbà ọ̀rọ̀ tó wá lé tí ọ̀rọ̀ sọ ń pa ọtí olúwa tó wá sọ lẹ́yìn jẹ́ nígbàgbọ́ lódodo ẹmọ̀wòrán o látẹ́kọrọ̀bù sọ́lá ẹ gbọ́dọ̀ jẹ́dì ìrun wà á ń tún tòkààrọ̀ ti mọ̀ pẹ́ ṣẹ́rẹ̀ pé ayàtọ́lá kọ̀kọ́ ẹni múyó àtẹ́jú tí ó múyó yóò mọ̀ kí ìwà bí ò ní fi yóò kì ayé ilé ìdísìn ẹni tí ó bá múyó tó lè kírun ayùwà ẹni bá múyó ń kọ́ ó ní òní kírun mélòó mọ́ la taqrabu salata wa antum sukara hatta ta'lamu ọlọ́lẹ́ gbọ́dọ̀ kínú àbíjẹ́ bá tó mọ́ntẹ́ sọ lẹ́nu àwọn kan ní wọn ló ti tẹ̀lẹ̀ sí ńgbà tó ẹ̀kí ìdìwọ̀ ọ̀kí ìdìwọ̀ ló ń bá mu tí yó ó dérí irun ìsìnkéwóké ó dẹ́lẹ́kẹ̀ ló bá ìjọba nígbà tí wàá torí ẹlẹ́ẹ̀kẹta Fájú tẹ́lẹ̀ wọ́n. ayẹlẹ́ ẹ̀kẹta yìí <clears throat> ó wá ní fáínà ìdájọ́ tó wà lórí ọ̀rọ̀ sí bá sọ pé ẹyí ká nígbàgbọ́ lódodo dájúdájú ọtí ọtí múmu wà ní tòrò káta tẹ́tẹ́ wà ní wà ní àdìláàmù kámọ́ kámọ́ ọlọ́ni ó yá ẹ̀jìnà sí ó ẹ̀jìnà sí ó tó bá yẹ pé ẹ̀fẹ́ sórí ire tí olúwa tó wá wí ọlọ́ni jẹ́ ẹ̀rọ tí àtijọ́jẹ́ òyìn tí ṣe ìsáàlì ìbẹ̀rù ṣe ni pé ó bẹ́ jọ́ta àti kórìíra lẹ̀ láàrin yín ló ṣe ní ẹmọ́ mutí kẹmọ́ ta tẹ́tẹ́ ẹ̀dá kò ibi tán bá ti ń mutí àti ibi tán bá ti ń ta tẹ́tẹ́ ìjà máa ń jẹ̀yìn àbí jẹ̀yìn ọ̀tá máa ń jẹ̀yìn àbí jẹ̀yìn ẹgbẹ́ nígbà tá ẹjẹ́ tó lù jù kí ni ó lè sọ di wàhálà ìdíje sáàni jẹ́ dálẹ̀ ní ọlọ́run bá ní ó sì fẹ́ lé yí kúrò níbi ìmọ̀ aráṣẹ́ ènìyàn ọlọ́run tẹ́bá ti mutí yóò tẹ́bá ti mutí ọtí ò mọ̀ gbà yín lájọ́ àti mọ̀ ṣe ìnàkẹ́lẹ́kùn ibo ni ilé ọtí wò lẹ́rí téèyàn sí mutí rí kó wá mọ̀ rántí láìláha ìlàlá láìlá ilé ọtí yóò lé yí kúrò mìíràn ọlọ́run ọlọ́run kódà ọtí ìnìyàn wọn kan ọtí ni ó tún máa lé yín kúrò níbi ìrun ọtí ni ó máa kọ́ níyìn bí ìrun áyà ni ó ọlọ́run wá béèrè lọ́wọ́ gbẹ̀ pé fàáńtún mọ̀ntẹ̀hù ọlọ́run ní iṣẹ́ eh, ìjáwọ́ àbẹ́ ní jáwọ́ wọ́n láwọn tàbí jọ náà ó wọ́n parí ìntàhàìnà ìntàhàìnà ìntàhàìnà ìntàhàìnà ẹ́ eh, àmúmọ́ ẹ́ eh, àjáwọ́ ẹ́ àdéjẹ̀mọ́ àà ní ṣe mọ́ àà wọ́n ní gbogbo ìbò ọtí ọ̀nìyàn ọtí agbá ọtí gbogbo bá ti ń fọ́ kí gbogbo olùmọ̀dínà ń dọ̀tí nǹkan èyí ò ní wọ́n lọ́jọ́ sórí ibú èyí ọlọ́mọdé ṣàgbákò èyí ọlọ́run jẹ́ sẹ́yìn tìrí yẹ́rẹ́ kálùkùsá torí di ọ̀ràn jọmọ ẹ̀dá fún ìdájọ́ gbẹ̀yìn ní a ṣé àìndàmù àpàdó náà rí máa nàtàkàlìlàmù rí ṣé ń dáhùn sọ wọ́n fi mú wa ní àtàkì láti ka òun ká yóò bá fúrọ̀ yẹ kí ni ó kọ àwọn èèyàn wọn lọ́jọ́ náà tí ìbá kọjá àfọ́ inú àlùsìnàtì àwọn tí ń jábọ́ lẹ́nu wọn ni ó ti ó kọ́kọ́ pa irọ́ ránṣẹ́ ẹ ìdájọ́ pé ẹni tó bá ẹni tó bá mutí ẹ ó lè kírun ẹ ìdájọ́ ó lè kírun ní ẹ̀fún wọ́n kò rọrùn kírun kò sẹ́ni tí ní pé kò gbọ́dọ̀ kírun tẹ́lẹ̀ mọ́ parọ́ mọ́ mọ́ kàrá mọ́ tí ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tó sọ pé èèwọ̀ nìkan tí mutí kó jẹ́ kí ni kó kírun kò sẹ́ni tí sọ bẹ́ẹ̀ ó wá nìtọ̀ ibi ẹnu mọ́ tóun bá bí ẹni tó bá mutí ò gbọ́dọ̀ wá kírun òun lẹni tó bá ti mutí yó ìyẹn ìyẹn ayé ẹ̀gọ́ ẹni ṣe tó ti mú tí yóò yányán tó gbọ́ tuntun yìí sọ náà ayà ti pọ̀ ọ̀rọ̀ ti kúrò lórí ẹ̀ ọ̀rọ̀ ṣe jọmọ́ ọ̀rọ̀ ti kúrò lórí ẹ̀ tóra ti láwọn ọ̀tẹ́ mú tí yóò nú tí wọ́n sì kírun kódà táwọn èèyàn <laughs> ó mú tí yóò tún wá kí ìwúlé ibi ó yóò tó tọ́ bí wọ́n tẹ́ ṣe àzídúkú ṣẹ́jẹ́ tó kí sí ẹ̀rìkí ń jọba sọ̀rọ̀ àṣùgbà ilẹ̀ rí ní o àṣùgbà ìṣí ìhùn pàrọ́kàtí ẹ̀rìkí mo yí ọ̀rọ̀ yí mẹ́jọ ní mọ́kọ̀ ọ̀rọ̀ aṣọ́ náà báyìí mọ̀ ọ̀rọ̀ aṣọ́ yìí náà tọ́rọ̀ náà àwọn kan láńlá kan bẹ̀mẹ́ kó máa kó wọn ní tó ara yíyan yíò ń jẹ́ léṣe tí báyìí náà nínú ìní tú àmọ́tọ́ wá lé tó sọ ìlú sílìmù díẹ̀ jẹ́ sàánú rẹ̀ bóyá ọ̀lẹ̀ yìí bóyá ojú rẹ̀ bá tún kíra ẹni ó mú tí yóò wọ́n kí òun lẹ́yìn ẹ̀ aló sí kí òun lé ó tún kí lẹ́tọ́jọ́ pé àdínúkó ṣe tó kí sí ìgbò yóò tán àwọn yóò rí a lọ sí kí fún alátàrọ̀ náà àkúrò lẹ́yìn rẹ̀ <laughs> àmọ́pò tó wà ló fà irú pò tẹ́ni ò ní wà lọ́nà ló fà ìrẹ́ wọnú ọ̀rọ̀ mi abọ́rọ̀ òwúrọ̀ ń pàkà sí ìgbàmùsùn tó sọ bẹ́ẹ̀ tọ́ ìgbà wọ́wọ́ lọ rẹ̀ mú ẹmọ wo ní stéèjì mélòó la ọtí gbà kọjá nìkú mẹ́ta ìwọ́ wá lọ rẹ̀ mú stéèjì tààrí ọfíìsì ìdájọ́ ọfíìsì ìgbẹ̀yìn tó sọ dé wọlé ó yẹ ìjọba mùsùlùmí bí wọ́n ti wá já ọ̀kẹ́ ibi tí wọ́n lè tan láyà ìburúkú máa lọ sí mọ́ ẹni bá láyà ìburúkú jù wọ́n lọ owó kan lọ bí alákọ̀ọ́kọ́ ni tó bá lọ bí stéjì alákọ̀ọ́kọ́ kí ló máa ké fáwọn èèyàn kí ni yóò ké fáwọn èèyàn bá ń ké iná mẹ́lẹ́kọ́múrù wàlẹ́ ọtí àti tẹ́tẹ́tẹ́ta sí ìmọ̀ ìsímú kẹ̀bí ẹ̀ṣẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò wí ikú ìfẹ́ ìwàtí lọ́dẹ́gẹ́ ìṣọ́pẹ́kẹ́ ẹ̀mà mú tí ó ìṣọ́pẹ́kẹ́ ẹ̀mà mú tí ó ọmọ tí ó ń tọ́ ń sọ ohun ìjọ́ táyà tó ń sọ ní ìsọ̀kalẹ̀ àwọn èèyàn sì mú tí ayàtọ̀ lóńdọ́ tó ń sọ tó sọ̀kalẹ̀ àwọn èèyàn sì mú tí jọ́nà kò ní kán mọ̀ mú tí mọ́ wọ́n ti mú ìtọ́kàn sọ ní pé lásìkò níwá tí ń bọ̀ ẹmọ́jà àmúyò kálùlọ̀ níbi kí irun tó ń tọ́ ń sọ ìwọ́ ọ̀kan mọ̀pọ̀ tí ní kán mọ̀ mú ní kálùwò pé jọ ìkọ̀ ara mọ̀ mú fẹ́ẹ́rẹ́fẹ́ tọ́ ti ní jò bá ti yókù mọ̀ bá kírun so irú ẹni tóun náà bá ní tó bẹ́ kí àyà lákọ̀ọ́kọ́ pé ọtí tẹ́tẹ́ fi ìmọ̀ ismun kabir ẹ̀ṣẹ̀ ńlá bẹ́ẹ̀ wà manafi'u linnas àǹfààní bẹ́ẹ̀ báwọn èèyàn kọ́ ni àfáàrí wọn parọ́ fún ọmọ irọ́ ní kẹni ọtí ò láǹfààní ẹ̀dàkùn tó náà bá dé tó sọrú yìí ohun ìwọ náà mọ̀ fẹ́ takorú ibi tó ti sọ dé ìlú àgbẹ̀ náà ọlọ́mọ sábà dá ọ padà ọlọ́wọ́ bá dá ọ padà ọlọ́wọ́ bá dá ọ padà. ìyàpẹ̀ mọ́jú ojú ẹ̀sìn ìbò lẹ̀ lẹ́yìn àtàwọn èèyàn bá ní gbà ẹjá pẹ̀ já àjọ dàdára wá ń bí a bá ti tẹ́ra wa kò ní bí wo pé nítorí bá ti ń jà ní tó wá kù ní àwọn ọ̀nà òkò nígbà ah nìkánù tẹ̀lé àwọn ń kọ ní fún yín pé وأنا المعذب فيكم فكأنني سبابة المتنادم غيري دنا ẹlòmí ìlú dáràn ẹlòmí ìlú tẹ̀yìn wà á nà lùmọ̀ àdàbò bí kùnmọ́ èmi lẹ́yìn wá fìyà jẹ fáka ánà ní sàbàbàtòl mọ̀dára àdìmí mo wá dà gẹ́gẹ́ bí ìka ẹni tí ń kàbámà ṣàgbẹ́ nígbà ń kàbámà kí ni ó ṣe hmm. ṣẹ̀wọ́n tó bá kọwọ́ ti di ẹyin tí ń tó ti di ẹyin rẹ̀ báyìí ẹ̀dàkù ọwọ́ tí ń bẹ ẹyin dé yìí nìsí ẹ̀kílẹ̀ṣẹ̀ ìka rẹ̀ ìka tí ó tẹ̀ lọ ń gí níyìn ọ̀tọ̀lẹ́ ni ó ṣe nǹkan fún ọ tó dùn ọ tó fi kàbámà bẹ́ẹ̀ ni tẹ̀lé àti wá ní lọ́dọ̀ yìí báyìí ẹ̀yìn àbílẹ̀ àyà àtàlù fún ẹ̀lẹ́jọ́ nígbà ní ó lẹ́yìn àtàwọn ẹjọ́ ń kóra ẹgbẹ́ àti ìyẹn ọlọ́run mọ́ lẹ́yìn àtàwọn ohun tó gbogbo ilẹ̀ jọ ń jà ní ti kò tí ẹ̀ yíwá gan mọ́ ìkúlẹ̀ tún fi ń dẹ́rù ara yín nísìnyí àmọ́ ẹ para yín ẹ para yín náà ni àdébẹ̀ tí ẹ pa abẹ́jọ́ làjẹ́ tí wọ́n fẹ́ para yín náà lọ́wọ́ sàmú yín ṣùgbọ́n tó bá wọ̀ ọ́ ni máa bá já méjì ó débi tẹ̀lé à tọ́ kálọ́tẹ̀ wá ara àwọn èèyàn kan máa wé àwọn àwíkúwí kan bá àwíkúwí nìwí má máa láyà pé àdéhìí ìrọ̀ ni mọ́ wàhálà tó dálẹ̀ bí kàfárọ̀ náà nù ní ìta ìbọn bẹ́ẹ̀ náà kó sáà lọ́wọ́ ọ̀nà kó síjú àná rẹ̀ wá ilẹ̀ yorùbá ìpolówá ò dákun bá sábà wá fọlẹ̀ yorùbá mọ́ àwọn tí ń jáde ilẹ̀ yorùbá yorùbá inú wa ń bàjẹ́ òdùnmọ́ wa ní òfin rẹ̀ ìlú wa láti wọ́n kojú ẹ̀ gbọ́lẹ̀ báyìí اللهم لا تأخذنا بما فعله السفهاء منا ìpolówó ìtàwọn òkòrò wa ń ṣe dákun àwọn aláìmọ̀kan ní wa ọ̀nà tó ń dá dàpọ̀mọ́dé ajẹ́ níbi àwọn ohun ọlọ́run tí burúkú táwọn ilé burúkú àárín wa ń tí wọ́n ti mú pọ̀ sí wa èyí ń bẹ́ẹ̀.